fún wa. hadith táwọn ọkàlà lẹ tẹ̀ ní wọn náà ni hadith salasun hadith thirty an sahal bonu saad látọ̀dọ̀ àfáwà sahal ọmọ saad ọ̀dọ́ wọn tó gba hadith náà wa kọ́lọ̀ wọn bá wa yọ ní sí wọn. قال وني أبي قال قال أنا أبغى على النبي صلى الله عليه وسلم ọ̀dọ̀ wọn náà làwọn tó wá gbà wá tó fi dọdọ àwọn bẹ́ẹ̀ ń jòkó kan pẹ̀lú ànábì ìjọ kan já àti ìmọ̀ra àtọ̀yìn ìlà rasulillahi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lóbìnrin kan dé fàkọ́lá tí yá rasulullah wọ́n ní ìrè òjíṣẹ́ ọlọ́run ẹ̀ní kọ́dùwà áàpù lákàná sí mo dé láti wá gun ara láti wá fi ara mi bùn ọ́ ìlà ànábì mo bùn ọ́ lára mi ọ wá bá ànábì bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ pé ká ànábì ọ̀fẹ́ wọn àwọn obìnrin wọn sọ bẹ́ẹ̀ bá nàbí dáadáa wọn máa sọ bẹ́ẹ̀ báwọn àfa náà o nínú bí àwọn pọblẹmù táwọn àfa mi máa ń kó sí òun nìyẹn kódà mo ti rí inú àwọn àfa dáadáa tó yẹ pé kò sí ní tó jẹ́ kóun tètè fẹ́ yàwó mẹ́rin jù báwọn lọ torí irú kéèsì báyẹn máa ń pọ̀ tí wọ́n wá báwọn èyí tó ń bá sọ pé wọn ò fẹ́ adi wàhálà dáadáa dáadáa dáadáa ọ̀kan náà àfa àtàjọ máa ń sọ̀rọ̀ dáadáa wọ́n sọ kéèsì yẹn fún mi jọ́ kan wọ́n láwọn fẹ́ fẹ́ wọ́n fi lọ̀ wọ́n sáàlẹ̀ àwọn kẹrin sí ẹ̀ẹ́dì gẹ̀fìlà sínú ilé nù tó bá padà yá ìgbà ó lẹ́fẹ́ padà wá ẹ padà lé láwọn ọmọge tí ó padà tún wùí tẹ́fẹ́ fẹ́ sí kẹrin wọn ni wọ́n wá sọ pọ́blẹ́mù tó bá táwọn afẹ́fẹ́ kẹrin bọ́ọ̀nù wọ́n táwọn afẹ́fẹ́ kẹrin wípé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n máa wá bá wọn pé káwọn dákun káwọn fẹ́ àwọn. pélé bá wá táwọn bá ní tọ̀ ọ̀dà ẹ̀sùn máa lọ náà táwọn bá lè sọ fún pọ́nlẹ́ẹ̀kan náà pàwọn òsì tó bá tún bíi wípé àwọn di ẹni bí lójú wọn ṣùgbọ́n gbà táwọn bá ti fẹ́ mẹ́rin àwọn tó bá ti pé òòlù tí wọ́n bá ń pè ń fi ọmọ inú islam àlefẹ́ ju mẹ́rin lọ lọ́kárí dọ̀ èyí wọn náà inú ọpọlọ táwọn afá máa ń kó sí dáadáa ni obìnrin máa ń sọ fún ẹ pé wọ́n fẹ́ kọ́dà nígbà táwọn iná wà ń le pé àwọn rí òṣè síbẹ̀ tí àwọn àti àwọn jáná sí tó wọn máa dùn obìnrin mi ò sọ ikú owó lòun fi sún wọn lápò tọ́ba délé lẹ́tà ni ọba yìí pé i love you mo fẹ́ fẹ́ yín wọ́n máa ti bẹ́ẹ̀ fáwọn afáà náà dáadáa ṣùgbọ́n àwọn obìnrin táwọn ti bẹ́ẹ̀ lójú ayé ànábì kìí ṣe ti tì náà o níbẹ̀ náà àwọn ọ̀pọ̀ tèmi bẹ́ẹ̀ pé tí wọ́n ti fáwọn afáà sì yẹn lẹ́lòmíì ní lánìyàn o kò sí táwọn èrè eléyìí nítorí ẹ̀ ṣe bẹ́ẹ̀ torí ìfẹ́ wípé tá àlànẹ́bí ọlọ́run ọ̀wà fẹ́ tí ò ní sórí ayé àtẹ̀lẹ̀kìyàrán elónìí ọbẹ̀ lónìí náà ó tọ́ pé àwọn ẹlòmíì náà níyà táwọn náà ní náà nìyẹn pé à táwọn bá ti fẹ́ àfáà àwọn ò rí àfa àwọn olólùbẹ̀rù ọlọ́run ó sì jẹ́ sí wípé kìí ṣe kọ̀ọ̀kọ́ gbogbo àfa lọ dáa àfa mi bẹ tí kọ̀ọ̀kọ́ rẹ̀ ọ̀dà ṣùgbọ́n ta rẹ̀ dáa ẹ̀ máa wò pẹ́ ní rí ni ṣùgbọ́n ìtàwọn èèyàn bá rí náà látọ̀kọ́ lómi fi jọ́jì ẹ̀ níbẹ̀ nú ẹlòmíì náà tóun náà ní àníyàn kóun fẹ́ fẹ́ àwọn àfa àtúrú tó bí àtúrí ọlọ́run ó sì bẹ́ẹ̀ nú ẹlòmíì tẹ kóun kìí ṣe ìwá ti àràmù ní sẹ̀dá islam kóbìnrin rẹ ni tó wù kó lè sọ fún tọ̀hún pé mo láìkì yín mo fẹ́ fẹ́ yín ìdájọ́ àkọ́kọ́ nìyẹn obìnrin lè sọ pé fẹ́ fẹ́ yín ṣùgbọ́n ọ̀tọ̀ tẹ́lómi ọmọ kà á sí wípé àà wọn á rí ọ̀yà ah, bẹ̀rù bóyá jẹ́ ni bóyá kẹ́nìkan ni kò kìí ṣàbúrú kóbìnrin rẹ ni ọmọ wọ́n tí rẹ ni tó wọ̀ bá rẹ lọ́wọ́ sọ fún o àbí kò sì sọ fún màmá rẹ ọkọ sọ fẹ́nìkan tó jẹ́ mẹ́ńtọ̀ rẹ tó jẹ́ lẹ́sìn tẹ́sìn yé ẹni báyìí wù mí ẹni ẹni ọ̀wà bọ̀ ṣiṣẹ́ kó tó di kọ́ ọlọ́lẹ̀ kíra rẹ bọ́ ẹni tí ọ̀yẹ́ kó kíra rẹ bọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni tó lówù ọ yìí wọ́ lé má kọ́kọ́ olè ṣèwádìí ẹ̀ ọkọ sọ fún bàbá rẹ ní àbọ̀ ṣèwádìí ẹni yẹn tó tọ̀ ẹni tó lówù ọ yìí ṣe sùúrù sẹ́ni rí sólùbẹ̀rù ọlọ́run sẹ́ni tó lè fẹ́ni tíyàwó nílò òjì ọlọ́la ẹ̀kọ́ lélẹ́yìn ọmọ wa bẹ̀rẹ̀ ẹ rò ti gbọ́n o etí àgbàlagbà lórí ìjòkó fọmọdé bá o àwọn bàbá yín tó bí yín wọn o àwọn tí wọ́n jẹ́ mẹ́ńtọ̀ yín wọn ò gọ́ o torí ìdí eléyìí àwọn ẹ̀kọ́ kó sì sọ pé òun rẹ́ni báyìí tóun fẹ́ fẹ́ àmọ́ pẹ̀lú ẹ̀kọ́ ni o kọjá sí wípé àwọn tí ó lè ṣèwádìí ẹ̀ wọ́n lè bọ̀ ṣèwádìí. lẹ́yìn bá arábìnrin sọ fún anabi kóun fẹ́ fẹ́ anabi sallallahu alaihi wasallam kí lè anabi sọ bàtà arábìnrin sọ fẹ́ fẹ́ anabi kóun fẹ́ fẹ́ àdìsí yìí gùn wọn kára mú wá ni anabi wa tọ́tọ̀ ara sa o kò sí ìhun bí tíra tó mú lọ́wọ́ yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ ni tíra tó mọ tẹ́lẹ̀ yìí anabi wa tiri báyìí anabi ronú sí pé eh gbọ́dọ̀ àti mi kí wọ́n sáré sọ pé mo ṣe tọ́ba ọ̀nà ànábì kọ́kọ́ ti ànábì ronú lọ arábìnrin wa rí i pé ànábì ọmọ dáhùn bọ̀ lọ ọba jòkólẹ̀ eré ti ká ànábì òbejì ànábì òbejì bàtàlá kò ní kánú àwọn sọ̀ ábà torí pé ànábì òbejì òun náà ni àbáwá sáàd bínú sáàd mo bá sọ fún ànábì pé eré ànábì tó bá rí bẹ́ẹ̀ mo rí i pé ọ̀rọ̀ àìkúrò ànábì ò nífẹ̀ẹ́ arábìnrin yìí ní àṣọ ìlà nẹ́bí sọ yìí gé ẹ̀fẹ́ mi tẹ́mi ọ̀fẹ́ kọ́ọ̀lù kó tó wá di ọ̀rọ̀ tá ànábì sọ parí yìí náà ànábì wa sọ fún un pé ìrẹ́ arákùnrin yìí tó bá rí bẹ́ẹ̀ ọ̀yá àgbálẹ̀ yìí lọ tó bá hàn pé ọba fẹ́ fẹ́yàwó ìdàbìlà àlì gbálẹ̀ yìí lọ fáńgọ́r àlùtẹ́jìdì ṣe án o lè rí nǹkan lé tó fi san sàdáàtì rẹ̀ èyí kan fẹ́yàwó náà lọ́fẹ̀ẹ́ ọ̀ san sàdáàtì tó fún un níbẹ̀ ń bi àdìsí yẹn ṣùgbọ́n ọ̀dàpọ̀ yẹn bì í arákùnrin yìí lọlé ọlọ kò rí nǹkan o tálíkà ọlọ́run para fún ni àà arábìnrin kọ́ ọlọ́run ò rí nǹkan kan kí lọ́wọ́ á rí báyìí kọ́dà kó ṣe òka olóhùn ò ní nǹkan kan sẹ́yìn rà nẹ́bì níbẹ̀ yẹn làwọn àkàtì tí wọ́n fẹ́ mú jáde pé mùsùlùmí náà lè fòkà sí àwo lọ́wọ́ kì í sẹ̀rí o torí pé arákùnrin òkulẹ̀ ló kà mú wa gbèrè sáfẹ́fẹ́ rí kò ró òka mú wa olóhùn ò ní látara bẹ́ẹ̀ arákùnrin wa níbi wa béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ní nípa kó jó ní nǹkan kan lára nínú alukur'an olóhùn ni àníbi wa ní tọ́ba rí bẹ́ẹ̀ kọ́ni sàwájìnà kàá aṣọ yìgì rẹ̀ fún ọ bí màmá alukur'an pẹ̀lú ẹnu tó lọ alukur'an yẹn òun láti fi rẹ̀ fún ọ. èyí táwọn aṣọ yẹn ṣé kàn pọ̀ mọ́ kur'an lásán ni ìtumọ̀ rẹ̀ ni wípé. nítorí ọmọ inú alukurani yẹn ọkọ ni o èyí wọn ni gbèsè tó jẹ o ayé tó alimuha màmá àká min alukurani nítorí ọmọ inú alukurani lọkọ òun ni sọdá àkìrè tí ó gbà lọ́wọ́ rẹ̀ eléyìí jẹ bó ti ti jẹ ní abala àdìsí yẹn àwọn ẹ̀kọ́ tó pọ̀ ọ wà níbi àdìsí yìí nínú láti yẹn bákan náà ní parí ìta arúgbó jáde mẹ́ta ni wípé èyí fẹ́ nítorí jẹ́ sàdáàkì rẹ̀ òun náà ní wípé nígbà tí ò ní nǹkan kan nítorí òun náà ní náà nìyẹn ó lálùkùránì àlùkùránì tó ní òun náà ju gbogbo ẹ̀ lọ lọ́kọ́ lálùkùránì rẹ̀ tọ́ ṣùgbọ́n tó yà ń lẹ́nu lónìí pé nítorí lómi fi dìyàwó nulé coca cola náà ni àbí seven up èyí tó bá tẹ̀ tún wá lọ high level díẹ̀ òun ni karamọ́ọ̀tì fún èyí tó bá tẹ̀ tún wá lọ yẹ́yẹ́ sàmù mr big àbí surprise kan ra sàwámọ̀ fún ẹ́ ó ti dìyàwó náà nù ẹ̀wọ́ àwọn ti jìkẹ́ ẹ̀dí sọ́ra wọn dìdàkudà má ṣe yẹ̀yẹ́ ara wọn ọmọ obìnrin góòdì ni ọ́ má sọ̀rọ̀ rẹ̀ dìdàkudà o pọ́n rẹ̀ lé o pọ́n rẹ̀ lé kó o sì fà pọ́n lé sáwọn òbí rẹ̀ la gbogbo obìnrin tí ó bá ti yàwó níranù òun lọ pọ́n rẹ̀ lé òun ló sì pa àwọn òbí tó bí òun lọ pọ́n lé o abẹ́lẹ́ ọ̀bàtà lánàá ní ọlọ́run àwọn ọmọ wa kọ́sà bàbá wa sọ wọn o bàbá wa kíyèsí wọn o bàbá wa sọ wọn bàbá wa kíyèsí wọn bẹ̀rẹ̀ àwọn ti yára hàmù rahman برحمتك يا رحم الرحمن وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته